mọ́nàbínáta wọ́n lárí ìjẹ́lọ́wọ́ ọba kó sánú àwọn aláàtọ̀láwọn òbí wa àwọn ìfáwà àtàwọn ọ̀gá wa gbogbo àwọn ajẹ́mọ́ lọ́kùnrin wa lónìí lọ́mọdé àti lágbà onígbà sánú alátọ̀kẹ́ rẹ̀ síra ká fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìrọ̀ ọjọ́ alkawar mufid ala kitab tawhid síra bàbá wa muhammadu nabi wahabi kitab tawhid tí a fáwà gbà محمد بن صالح العثيمين في شرعه لا فولانا لسنا قلوبا قلوبا قلوبا من تعليم في كان قالوا باب تفسير التوحيد وشعارة أن لا إله إلا الله باب تفسير التوحيد باب إقرار يمكن كان تكون يوم ملون لك وشعارة أن لا إله إلا الله أتي كما mo jẹ́rìí pé jẹ́rìí pé kò sẹ́ni ọmọdé fún ọkọ̀ ọlọ́wọ́ wa àlà ayé tó lọ́kọ́ àmì ta ayé ẹlẹ́ka mọ́tò bẹ̀rẹ̀ ìnáma tọ́ àti fi màrún lọ bí wàbí ayé bẹ̀rẹ̀ àti ayé àkàrún wọn ni dáadáa mú ayé tó jà mí báàbù yìí ọ̀nà àlà ayé tó lọ́kọ́ àmì ta ẹlẹ́ka mú kọ́wùlù òwò tààlà tó ń lọ́dọ̀ pé wọ́n yẹn náà sì yẹ kẹ́fì ní dúnú láyé àndáàdà ní yẹ lọ́wọ́ ọba mahabba ọwọ́ àmì ìjọba àgbọ̀rọ̀fẹ́ ẹlòmíì gbogbo nífẹ̀ẹ́ sí kọ́nà sábà nífẹ̀ẹ́ sí láti nífẹ̀ẹ́ sí nítorí tọ́lọ́nù lónìí ọ̀pọ̀lọpọ̀ ìnífẹ̀ẹ́ sí ọmọ ènìyàn nítorí ayé ni gbà lọ́wọ́ rẹ̀ ìyẹn tó gbà lọ́wọ́ rẹ̀ ìyàgbá rẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí dáadáa a máa nífẹ̀ẹ́ sí kọlọ́ọ̀bà rẹ̀ ìgbàlù mahabba ọ wà ní àwọn ìjọsìn ẹ pé tuntun yẹn máa fi ṣe ó sì yé wa ọ̀sá ní kọlọ́ọ̀bà gbogbo mílíọ̀nù náà àrí ní àwọn ènìyàn lè tẹ́tẹ́ tó min ní láyé àǹdáyàdẹ̀ àwọn tó ń àwọn orogún lẹ́yìn ọlọ́wọ́ bá nígbà ẹgbùkan ni àǹdáyàdẹ̀ tọ́pọ̀ lẹ́mọ̀ onídàá níjọ́ pé níjà ní ìgbà ní president Nàìjíríà ní tí gbogbo ẹ̀sìn president níjà president wà lórí ó di wa àní ní ní kòtọ́nù àbí ní agbèkò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà bẹ́ẹ̀ ìlànà president president lè yẹ president lè yẹ àmọ́ lọ́wọ́ wa kò sọ́wọ́ ọba gbogbo mi láyé ibò ní ìdíjọ́ lọ́wọ́ ọba kò sí ọlọ́ọ̀ba àwọn kan wọn bẹ̀dẹ́gún wọn mú àwọn kan ní orogún ọlọ́ọ̀ba ìbò náà ń ta ọbẹ̀ lọ́wọ́ wọn nífẹ̀ẹ́ wọn ní wọ́n jẹ́ ọgbọ́n nífẹ̀ẹ́ قوله ومن الناس قوله من الناس من تبعين أعرنوا وكان يسكرب بيه وأرمته أن يصيح أن يحل معلق بعض ومن بعض الناس والدار مجرور متعلق بالمحفوظ خبر مقدم أقوله من الناس بالبيت والدار مجرور في العيشات شوادون من يتخذ أي مبتلى مواقع من يتخذ عدوا كذلك جل وعلا أي من يجعل لله أندادا الدنيا موزنة والأموال قرابة ونسي الله سبحانه وتعالى وأموال مرابة ومسؤول لها الأول ولا نزله فيتلوري أن أندادا لن أمركم وآخر المسؤول الثاني من دون الله مسؤول لكن ذلك من دون بالجوفين ونوبة مقدمة لأنت سواجه تتبر جاءت بإفراد مراعاة الناس من ويتخذ لا ما يقول من الناس أما بلو من قلت وانجلي من يتخذ وقولوا يحبونهم بجميع مراعاة بمعنى يحبونهم قبل يحبهم odi ọgbọn jẹmọ mbẹ ọkọọlù àǹdáàdẹn àwọn orogún jẹmọ nìjàn ẹ gbọ́n gbólóhùn nìjàn ẹ̀yà kan àǹdáàdẹn jẹmọ rẹ àwọn aṣẹ̀bí àtìlẹ kọlẹ̀rẹ onáàmì àfijọ àti Nigeria wa هذا كان النبي صلى الله عليه وسلم لمن قال له لمن قال له ما شاء الله وسيدا ايه لفع انا بيش سفارة قريكا خصبا قوي ما شاء الله وسيدا طلع ما فتين بافي اسمه قوي طلع ما فتين بافي قال دعتني لله جدا بس بدو رمضان بل ما شاء الله وحده طلع ما فتين èmi fẹ́ ọ ìfẹ́ ọ tó bá ti fẹ́ ẹ sọ̀rọ̀ ìbílẹ̀ ọlọ́sọ tàbí ti sọ fún wa ìbílẹ̀ bí ọ̀fẹ́ ọlọ́sọ ti fọ́tọ̀ sọ̀rọ̀ ọlọ́sọ tàbí ti fọ́tọ̀ sọ̀rọ̀ fún wa ìbílẹ̀ bí ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́lẹ̀ ó yìí lẹ́yìn lẹ́bi tẹ̀já àti àlẹ́bí fẹ́ náà a àlẹ́bí fẹ́ bẹ̀rẹ̀ àlẹ́bí gbẹ̀rù tó yẹn mọ̀ wípé ó fẹ́ àwọn àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ rárá rárá ò fẹ́ wọn lọ fẹ́ ṣe lọ́kàn nígbà tí lẹ́bi máa bá àwọn ìyókù ṣe akọ pé gbogbo yọ̀ mí ènìyàn bíi bí ọ̀rọ̀ tó yìí ní àmọ́lọ́wọ́ bá ló ṣe ìdí wọn fún àlẹ́bí mọ̀kánmọ̀ ọwọ́ ni àlẹ́bí fẹ́ bẹ̀rẹ̀ ìwọ́n lọ́wọ́ bá àwọn àbá wọ́n àlùkò ní ọ̀pá ìgbẹ́ ní ọjọ́ náà ọmọ ọmọ rẹ̀ àṣeò kí ló kọ́ ọmọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ ọmọ àgbẹ̀ ilẹ̀ ọmọ àlùkò ilẹ̀ àbámà nígbà tí ilé náà bọ́lá wọn ti kọ́ ọkùnrin a ọmọ ah, ìfẹ́ kò ní ẹ bá ní kábí wa lórí ah, arábìnrin yìí nítorí àwọn fún wa fún wa ni wọ́n لا كان سبع بعد ما قال لي رب الله الا هو هو اللي قال ما يجيك هو اللي قال ما يجيك ومين بلوجو على النبي والله هو اللي كان كلامه دي قلت ايوه قال المسكون قال ابراهيم لو ما لنا من ابراهيم قال لي اه هذه ابراهيم انا بصلاتك معزونون الله اكبر ìwọ Ibrahim fiwálẹ̀ fi fiwálẹ̀ yóò mọ̀ bà wá mú jẹ́ o Ibrahim kò sí fiwálẹ̀ yóò mọ̀ bà wá mú jẹ́ o wàláhì inú wa bàjẹ́ àmọ́ inú wa bàjẹ́ ni omi ó ti máa jáde lójú máa hàn wà ní sọ ìsọkúsọ ó ní wa òkèlè ìgbọ̀fẹ́ ẹni bí wàá fẹ́ tọ́lọ̀ bá fẹ́ yóò tẹ̀lẹ̀ ó ní tọ́lọ̀ bá fẹ́ yóò tẹ̀lẹ̀ tọ́lọ̀ bá fẹ́ kò ní tẹ̀lẹ̀ máa ṣe àlọ́ ومن لم يشاء لم يكن ọdún àdúgbò ẹgbẹ́ ẹgbẹ́ mẹ́ta tánàbí àtẹ̀yẹ lọ́wọ́ba ló ń jọ ara o àdúgbò ẹgbẹ́ ọ̀rọ̀ tó pé ẹ àtìlẹ́kọ̀ rẹ̀ ẹ̀dẹ̀ àìsílẹ̀ ní kíni ìjà lèlá ọdúnlá ìdí ìjà tó wà ó lè ìmọ̀ fi àlébì wí ọlọ́run ọba àwọn ọgbà àwọn oníṣẹ́ àlébì rárá o oníṣẹ́ àlébì kẹlẹ̀ kí wọ́n ti ẹ̀kọ́ àlébì gẹ̀ ọmọ wa ni àlébì ní ẹrú ọlọ́run lòun ẹ̀kọ́ ìjẹrú ó ní wa wallahu ta'ala alim kánú àwọn afáwa ó ní ìjẹ́ ẹ̀mọ jáde ìjẹ́ أنا نبي الله أنا نبي الله ما وأطلب الصبير يموت الله هو وأتم كلالا إبراهيم ثانية خليل الرحمن من أيوة الله